ẹ káàbọ̀ padà sórí ètò Miliki Express lórí Orísun original number one mo sọ fún yín pé àlejò mi wà ní ilé agodo anú olúwa pọ̀ òye wọlé ni mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé wọ́n ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. yẹ́sẹ̀ ṣe gan mọ́. ṣe jẹ́ǹtù báyìí ní abẹ́ ń díbọn fún wa. Ah, bá a ṣe rí náà lè. bẹ́ẹ̀ ṣe rí rèé ah, ẹ rí báyìí ẹ sọ fún mi pé ẹ rí báyìí o ẹ kàn ń pretend ni o kò sí ìdí tá lè fi máa pretend bó bá ṣe rí náà la ṣe àwọn aráalé fẹ́ mọ̀ yín mo ti sọ orúkọ yín already wọ́n wá fẹ́ mọ̀ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe gangan mo sọ fún wọn pé ẹ̀ ń ṣe makeup ẹ̀ ń ṣe ankara bag ankara bàtà ankara earring ankara gbogbo ẹ̀ àmọ́ ẹ jẹ́ ká gbójú ajé kò ní sọ ẹ fúnra yín ṣàlàyé fún wọn. ok bí wọ́n ti ṣe sọ orúkọ tèmi ni Oyèwọlé Ànàolúwápọ̀ mo ń ṣe ankara oríṣiríṣi nǹkan alẹ́ fún ṣe mo fi ń ṣe earring mo fi ń ṣe bàtà mo fi ń ṣe bag mo fi ń ṣe jewelries rí ta lè wọ̀ sọ́rùn oríṣiríṣi mo yẹ tún ṣe makeup náà bíi pé ká ṣe ojú wa lóge àmọ́ èmi fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín tẹ́ ẹ̀ bá sọ pé mo yájú jù o ẹ sọ pé máa ń ṣe makeup bí ká ṣojú wa lóge kí ló wá fà á tẹ̀yìn wá fi ń bọ̀ mí bá tẹ̀yìn wá ṣe makeup ṣé ẹ̀ ń bínú sí wa ni. èmi jẹ́ nǹkan tó jẹ́ pé mi ò like nǹkan tó bá ti ń pariwo jù hmm. lójú then oríṣiríṣi nǹkan tó bá ń kùn sójú náà ó máa ń ní side effects side effect sójú so nǹkan tó máa ń kémi mara mo jẹ́ nǹkan tó yẹ pé mo like nǹkan tó bá simple mhm. kókó ara wa tó steady. ẹ̀yin like nǹkan tó simple sójú ara yín àmọ́ ẹ lè kùn any colour sójú ẹlòmíì kó tó bá pè mí fún náà ni mo ń ṣe. lẹ́ ń ṣe àmọ́ ojú ara yín yẹn hmm, kò sí fún pátíkà rárá èmi ò fẹ́ràn ẹ̀ púpọ̀ ẹ̀kọ̀ọ̀kan tó bá wá ni mo máa ń ṣe. anyway àní sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ makeup nítorí pé makeup artist wá pọ̀ ń ta ń sìn àmọ́ ìbéèrè kan ti máa béèrè lọ́wọ́ yín pa ọ̀rọ̀ makeup yẹn ni pé kí ló mú ẹ̀yin as a makeup artist kí ló mú yín yàtọ̀ sí gbogbo makeup artist tó kù. oríṣiríṣi ìyàtọ̀ ló wà nínú makeup artist. èmi fún èèyàn kan wọ́n máa sọ pé personality bí àwọn àṣà òyìnbó ṣe máa ń sọ no matter èmi lára lẹ́yìn ọkàn mo jẹ́ nǹkan tẹ́ pé mi ò like nǹkan tó máa ń pariwo bí mo yẹ sọ so bí ẹlòmíì gbọ́n tó bá invite mi pé òkè wá bá mi ṣe makeup bí ẹni ẹ bá ṣe fẹ́ máa tẹ́ ẹni ẹ lọ́rùn bọ̀ fún èmi lára mi ò like nǹkan aláriwo so ẹni tó bá kóhùn ò like nǹkan aláriwo èmi àtẹni ẹni parí process. okay àmọ́ nǹkan tó nǹkan tẹ̀yìn sọ ń sìn ni pé nǹkan tó mú yín yàtọ̀ nínú gbogbo makeup artist tó wà ń ta ń sìn ni wípé ẹ̀yin máa ń tẹ́ àwọn oníbàárà yín lọ́rùn dáadáa nǹkan tó bá fẹ́ nǹkan tó bá fẹ́ lẹ máa ń ṣe fún wọn àwọn tí nǹkan tó bá fẹ́ yẹn tó bá jẹ́ pé nǹkan tí ò dáa fún wọn náà ni ẹ máa ṣe fún wọn gẹ́gẹ́ bí bọ́ ṣe fẹ́ ni. ẹ kò yẹ pé bẹ́ẹ̀ máa ṣe fún wọn ìgbà tí mo ti mọ pé kò dáa máa jẹ́ kó yé wọn pé nǹkan tẹ́ fẹ́ ṣe yìí kò dáa bọ̀ ẹ́ kèmí ṣe iṣẹ́ ọwọ́ tèmi tí kò bá tẹ́ yín lọ́rùn eh, mo lè hmm. wálé ṣe ìtẹ̀bá fẹ́ gan. ok nígbà tá à ń sọ̀rọ̀ lẹ́lẹ́kan mo sọ wípé ẹ̀ ń ṣe ankara bag ankara bàtà ankara gbogbo gbogbo àwọn nǹkan wo lẹ ti wá fi ankara ṣe lọ́lọ́kọ̀ òjò kan. Ah, mo ti fi ankara ṣe bag oríṣiríṣi bag irú èmi ni purse ta lè fi sọ́wọ́ ní bag ta lè gbé jáde èyí ta lè kó irinṣẹ́ sí oríṣiríṣi mhm. nǹkan mo ti fi ankara ṣe bàtà náà oríṣiríṣi bàtà um, high heel flat heel sandal palm oríṣiríṣi náà láti fi. kò ń ṣe pé kàkọ́ wọ àǹkárá sára nìkan oríṣiríṣi nǹkan mìíràn lè fi àǹkárá ṣe tó yàtọ̀ sí a lè wọ aṣọ òyìnbó as english wear eh, tá a máa wọ yìí ká tún gbé àǹkárá sí i ó ní bá ṣe lè gbé tí gbogbo ẹ̀ máa fi máàchì ara wọn. bí ẹ̀yin sìn látòkèdélẹ̀ tòyìnbó lẹ ṣe fún wa ẹsẹ̀ ẹ̀fà àmọ́ ẹ rọra fi àǹkárá díẹ̀ garnish ẹ̀ kó má dàbẹ́ ń pé ẹ lọ sókè òkun pátápátá pé ẹsẹ̀ yìí kan ìwà nàìjíríà o yẹn náà dàbẹ́ wà right so tá bá fẹ́ fi bag tá bá fẹ́ fi àǹkárá ṣe bag báwo lẹ ṣe máa ń pinlẹ̀ ṣe. oríṣiríṣi ọ̀nà ló ṣe máa ń ṣe bag bọ̀ èmi fúnra mi èmi máa ń bí òde ni ok láti lẹ̀ láti lẹ̀ kò ṣe pé bí àmì máa wà máa ń lẹ̀ mọ́ ara bag èmi ò kí ń rap èmi á build ẹ̀ normal tó yẹ pé lẹ́yìn even kójú ọ̀pá lẹ́yìn oríṣiríṣi ọdún tí èèyàn bá ń lò èèyàn sì lè máa lò màá ṣe tó yẹ pé màá build ẹ̀ ní normal pé bọ́ ṣe máa ń build àwọn oríṣiríṣi bága ṣe máa ń lò yẹn. Mhm. ṣé machine lẹ máa fi ń build ẹ yẹn ni àbí kí lẹ máa ń lò ṣe máa ń lẹ̀ wọ́n papọ̀ ni àbí at point ẹ máa rán apá ibì kan ẹ máa lẹ apá ibì kan àbí báwo lẹ ṣe ń ṣe gangan. onírírọ́ wà bọ̀ ọwọ́ nìyí tó pọ̀ jù ń bẹ̀ máa ṣe ọwọ́ then oríṣiríṣi àwọn èròjà kan wà tá a máa ń lò mhm. àwọn materials kankan wà tá a máa mú tá a máa lẹ̀ pọ̀ èyí tí a máa fi irin mú èyí tá a máa oríṣiríṣi nǹkan la máa ń lò ó eh, depends bag tí èèyàn bá fẹ́ ṣe irú bag tí èèyàn bá fẹ́ ṣe ló máa determine irú product àbí material tí máa fi build. Wow báàgì yẹn. okay ní aspect bàtà tá a bá fẹ́ build ok, ẹ má jẹ́ ká tí kúrò ní the bag ẹ mọ̀ pé oríṣiríṣi bag ló wà bí ń sìn àwọn kan wà tẹ́pọ́n máa ń fi àǹkárá rán school bag táwọn ọmọdé máa ń pọ̀ sẹ́yìn yẹn sẹ́yìn máa ń ṣe yẹn náà. ọ́n àṣẹfẹ́ lọmọ yẹn ni. ok ẹ̀yin ò tí kọ́ṣẹ́ dé lẹ́wọ̀n. torí ìyẹn ọ máa ń ran ni. ok ọ máa ń ran yẹn láti yẹn láti tó já sí wípé èèyàn tó bá fẹ́ ṣe iṣẹ́ yìí ó gbọ́dọ̀ tún mọ bó ṣe ń tẹ machine. machine. ok ó máa ní pé kò ní di pé ọwọ́ nìkan la máa lò a máa fẹ́ máa lo machine yẹn ni tán fi ń rán aṣọ. Hmm. so irú yẹn ṣe ẹ̀yin ò tí bẹ̀rẹ̀ sí ní ṣe yẹn bí ká ṣe pọ́ọ̀sì ká ṣe báàgì tá a máa fi kọ́ pa irú àwọn báàgì tó jẹ́ pé wọ́n máa ń ní áńdù yẹn ṣe máa ń ṣe àwọn yẹn náà òkè máa ń ṣe àwọn yẹn náà irú àwọn báàgì olè tún tí ì lè ṣe. ẹlẹ́yìn tó máa fi tó máa pọ̀ sẹ́yìn òun náà ni mo rí pé àìtí lè ṣe òun nìkan torí pé rírán a máa lo machine fi tẹ. irú àwọn bàtọ̀ máa fi ń cross báyìí ìyẹn náà máa nídìí rírán. kò ń ṣe gbogbo ẹ ló máa nídìí rírán. okay. tí wọn bá rí gum gidi filẹ̀ òun náà wà òkè. bó ṣe lílẹ̀ yẹn máa wá last tó rírun because ní nàìjíríà tá a bá ń wo quality a tún máa ń wo quantity náà wọn bíi ká lo báàgì kan fún ọdún márùn-ún ká lò kan fún ọdún mẹ́wàá ká tiẹ̀ fi tún fi pìtọ̀ fọ́mọ ọmọ pé à báàgì tí mo gbé nígbà tí mo wà ní two hundred eleven Unilag bá ṣe máa ń láìkì àti ṣe nìyẹn ṣé ẹ máa lè tẹ́ kọ́sọ́mà lọ́rùn pa lílẹ̀ lílẹ̀ lílẹ̀ tẹ̀ ń lẹ̀ yìí. bí mo ṣe kọ́ bèrè lọ́wọ́ mi tẹ́lẹ̀ wípé ọ̀nà wo la fi máa ń ṣe báàgì yìí tá a bá ń ṣe báàgì yìí a máa ń ní láti fi ara balẹ̀ ṣe a máa make sure pé àwọn sáìdì ibì kọ̀ọ̀kan táwọn pé ó lè ṣì kalẹ̀ a máa fi agbára fi um, fi make sure pé àwọn ọbẹ̀ yẹn ó dúró dáadáa then a make sure pé a lo àwọn original material kò ń ṣe àwọn tó yẹ pé kò ní da tó yẹ pé even táwọn máa fi da omi sí bí ẹ̀ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta ó máa bàjẹ́ a máa lo àwọn material tó yẹ pé even ní ọdún méjì mẹ́ta sísìn ó sì máa dúró so téèyàn bá ti lo àwọn nǹkan gidi. ẹ̀dẹ̀ nílò àǹkárá tó máa ṣá. tó máa ṣá kò ń ṣe tó kó máa ya àwọn máa láti lo nǹkan gidi kò sí ni nǹkan tí o bá lo nǹkan gidi sí o máa ń pẹ́ lọ́wọ́ èèyàn ju nǹkan tí o bá lo nǹkan tí kò ṣe gidi sí. lóòótọ́ ni ẹ̀rí yẹn sọ